Welcome to Ogbaski TV channel. Ogbaski TV channel is all about the everyday event in our society, both within Africa and Africans in diaspora. The world is full of ups and downs, but this channel brings out the best to heal depression and frustration. Please like, comment, and subscribe to our channel. Do not forget to press the notification bell to receive fresh and new videos as they drop on a daily basis. Bye. lóko tí gbèrè yẹn náà bá ti lé kó yá yọ kó tiẹ̀ tọ̀ tọ̀ tọ̀ tọ̀ tọ̀ tọ̀ òórùn òórùn òórùn nígbà tó ń ṣe bẹ́yẹn ẹjọ́ báwo ni tìsàlẹ̀ gan fẹ́ rí. tó bókan dé òórùn dé ah! mo yin bọ̀bọ̀ ẹ bọ mo yin. Ah! mìíràn má lè ṣíra kó wá jẹ́ pé bí tátẹ́gùn bá ti ń fẹ́ àbínú atẹ́gùn àbínú ac ó máa ṣí wa lò. Hmm? kí a ló fẹ́ bóbìnrin sùn wẹ́sẹ̀ máa lá tọ́mtọ́m hmm? baba blue please baba blue baba blue ah, your attention is needed here please. Hmm? Ah, ah. kí ni pàlàpàlà ẹ̀kọ́ lé zero ẹ̀kọ́ ìwé zero agége tó ló gbé náà ẹ̀kọ́ ìgboro zero zero ni gbogbo ẹ̀ nínú ayé ẹ̀ àìmọye tí ò mọ̀wé tí wọ́n ní làákàyè dáadáa Kwame àìmọye tí ò mọ̀wé bó ṣe máa ṣe bó ṣe máa sọ̀rọ̀ láwùjọ bó ṣe máa bá àwọn èèyàn lò wàá ní wow this is intelligent àwọn eléyìí ní brain àwọn eléyìí ní làákàyè ìwọ ò ní làákàyè kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ nígbà tó rí màmá tí wo ò mọ́ lù lọ send millions of naira sí mi yẹn ṣé kí mi hàn yín ni ẹ lè gbà lọ́wọ́ mi ọlọ́run ló ṣe eléyìí ó ṣe olúwa òmójú mi yìí jẹ́ obìnrin mi sọ̀tà lẹ́nu olórí burúkú ọmọ àlè ọmọ rádaràda ọmọ tí ìyá ń gbéṣẹ́ pé ìyá ẹ̀ sun kíkí korò lórí ọ̀rọ̀ ẹ wọ́n bọ́ social media ó ṣe rádaràda sẹ́wọ̀n gbogbo wèrè tó lóyún burúkú yìí ṣe ìyá ò mọ̀ ṣá recent níyẹn ẹ̀ṣẹ̀ mọ̀ kó tó ti ń ṣorí burúkú lórí social media ọmọ àlè èmi mo sọ bẹ́ẹ̀ fún yín gbogbo òṣì tó ń ṣe ìyá ò mọ̀ àìpẹ́ yìí ní ìyá mọ̀ pé ah lórí burúkú ọmọ tó jákọ́ tó òun mọ́lé tóun lọ ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n tóun òṣèlú àgbàtọ́ ti bí òun ìyá yẹn ò sún station rí ìyá yẹn ò dé station rí màmá yẹn ò dé station rí o àmọ́ torí olórí burúkú ọmọ yìí torí aláyé bàjẹ́ ọmọ yìí torí ọmọ òṣì yìí torí ọmọ àdánù yìí torí ọmọ olórí burúkú yìí màmá yìí máa lọ wọ́n máa gbé màmá yìí lọ station ah! ó máa ṣe o ó máa ṣe o torí ọmọ òfò yìí wọ́n ti ìyá oníyà mọ́lé ìyá tó ti bẹ̀rẹ̀ ayé ẹ̀ láti kékeré ìyá yóò rógun ẹjọ́ kò rógun ẹ̀wọ̀n ah, ikú ọmọ nípa ìtàlẹ̀ hmm, hmm. gbogbo ẹ̀yin abiyamọ ọmọ yín ò ní kórìí bu wá o ọmọ yín ò ní kó sì wá bá yín ẹ ṣàmì o ẹ ní bírú ọmọ olórí burúkú tó máa jẹ́ kẹ́ ẹ lọ ibi tí ẹ fẹ́ràn nígbà tẹ́ bá dàgbà tán. ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sún lórí burúkú ẹ̀ lọ́jọ́ kìíní àná táwa ń bá káàánú táà ń bá kẹ́dùn olórí burúkú kan tọ́jọ́ wà pé yẹn ti bà yí ẹ̀ jẹ́ àmọ́ lórí burúkú lòun náà àà ah, ah. ṣé ká lè béèrè lọ́mọ àmì pé ṣé wọ́n ṣèjọ ọmọ ìlú hospital náà no eléyìí ò ń sọ ọmọ tí ìyá yẹn bí no no no no no no torí tó bá jẹ́ pé ìyá yìí ló bí ọmọ yìí ọmọ àlè lélẹ́yìí náà iyàn tó pè ìyá ẹ tó sọ fún ìyá ẹ pa òun rò pé ìyá ẹ ti kú ni irú yẹn ni wọ́n tún lọ bá tó nítorí pé ó fẹ́ ṣe ga fighting just imagine irú yẹn nìwọ ló bá tẹjọ ń sọ̀rọ̀ ah Kwame ó ṣe o ó ṣe o ó ṣe fún ẹ ni o ó dẹ̀ mọ̀rọ̀ pa ó mọ̀rọ̀ òfò pa wà ń tẹ́ lára ẹ gba fóònù méjì ẹ wá sọ fún mọ́mì ẹ sọ fún mọ́mì pé ó máa gba twenty jọ tó bá gba hundred million ohun màmá ni ìyá alálùbáríkà owó màá ní tán lọ́wọ́ yín ò yá mi láṣì elédùnmarè wà láìta láì súnmọ́ bìlà ẹ̀ ní bárò ọmọ òfò ọmọ aláyé bàjẹ́ ọmọ aláyé rádaràda ọmọ àbí ìpabẹ́ ọmọ òṣì ọmọ tó máa ń jẹ́ kó rẹ́sùyàn ṣe ẹ̀ mà ní bárò ẹ̀ pàdé mọ́ láyé yín o. ẹ̀ ní bárò ẹ̀ pàdé mọ́ o. ọmọ tí kankan òjò lójú láyé èèyàn kankan òjò lójú ọwọ́n lórí burúkú tó ń pèsè kó ẹ tá ń sọ fún ẹ pé ẹyà ka mẹ́sẹ̀gì ẹyà ka mẹ́sẹ̀gì jọ̀ọ́ níbo ni wọ́n wà nígbà tó rí àánú gbà látara dọ̀kásì nígbà tó rí àánú gbà látara dọ̀kásì sọ́dọ̀ màmá tó ń ṣàánú fún ẹ níbo lọ́wọ́n lórí burúkú yẹn wà ìbéèrè tó yẹ kó bí ara ẹ nìyẹn ẹ̀sìn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tó bá jó tán ṣóun olórí burúkú yẹn rẹ́dí láti dúró láti ṣàánú ẹ̀. èyí tó wá ń sọ pé ẹ àwọn kan wà wọ́n ti mọ́dà káàs wọ́n ní dandan nìyẹn àwọn ọmọ ẹ̀yìn jésù wọ́n sẹ́ jésù èyàn ò lè kọ́ ọmọ ọjọ́ èyàn ò lè kúrè lèrò lẹ́yìn kó má rọ wọn ọ̀dàlẹ̀ ń bẹ it's compulsory wàá rí betrayal ń bẹ it's normal thing ìyẹn ò ń ṣe tuntun àwọn tó bá ẹni tó bá jẹ́ ẹni tọ́lọ́run bá dání olórí èrò tọ́lọ́run ṣe lọ́gàá ó mọ iye àwọn ẹgbẹ́ tèmi ti dá tọ́ka àìmọ́ bìtírẹ́yà lóríṣiríṣi ìyẹn ò tẹ̀ jẹ́ kankan bìtírẹ́yà ò tẹ̀ ṣe kèmí. bìtírẹ́yà kò ṣe pé ọlọ́run kankan máa ṣe pé báyìí mò ń kọ̀ǹtrọ̀ àwọn àgbà mò ń kọ̀ǹtrọ̀ àwọn èèyàn tó yẹ pé àwọn èèyàn tọ́jú mi lọ dáadáa age of twenty two years mo ti bẹ̀rẹ̀ sí ń control àwọn èèyàn lọ́wọ́n tó bí mi lọ́mọ age of twenty two years mo ti ń control ọmọ ọ̀gá wa tuale ọ̀gá wa tuale tó lóun dé fún mi nílà káyè àti ọgbọ́n tí mo tún lè fi control wọn di èmi àtọ̀wọn ẹlòmíì imagine ìwọ tó jẹ́ wípé o ò ní làákàyè èèyàn kan ló yìí bá lò ó èèyàn kan ló bá ṣe yìí o tó bẹ̀rẹ̀ sí í ṣìwàwù tó ń ṣe pọ́nrọpọ̀nà tó ń ṣe rọ́húnrọ́hún tó bá jọmọ tó ní làákàyè nìyẹn ó ti bọ́ná o o kàn ń sọ ni o kò sátúnṣe mọ́ o kí wọ́n á máa wò mọ́ mi wá fẹ́ ṣe kinní kan wọ́n ṣe kinní kan ṣé wo lolówó ni wọ́n á sọ̀rọ̀ kan nínú sátẹ̀lẹ́kẹ́ ẹ̀ bí wọ́n ṣe wà yìí o bàtọ́ lọ fẹ́ fún lówó àfún àfún báwo irú ẹ̀ ṣe iṣẹ́ orú owó yẹn rí ni wàá ní wọ́n fún mọ́mì fún wọ́n fún ṣe pé àfún ẹ̀ àwa ni kò sẹ́ńdà ká ó mọ̀ máa ń gbéraga Kwame àfún àfún kí ni pẹ̀lẹ́ o bólówó tán olórí burúkú ọmọ àlè àfún ẹ ẹ wọ́n dáálọ́gì yẹn náà sẹ́ndì ẹ̀yẹ kìíní àwa fún gbàtà wa fún mo wá ní kó kọ́ mo wá ní kó kọ́ fáàmù ẹ̀ abólówó ah! tán wèrè ẹ mo sọ fún mo lọ sọ́fíìsì mọ́mì ẹ mo lọ sọ́fíìsì mọ́mì àti mo dọ́fíìsì mọ́mì ẹ mo ní mọ́mì náà ń ṣiṣẹ́ kan tó rówó ni tó ń torí ọlọ́run kí ni kí ọmọ mọ́mì wá ṣe olórí burúkú aláyé bàjẹ́ orogún ológun dẹ̀bìtì àyàlú jọ o kí ni kọ́wọn ọmọ ìjà yìí ṣe. kí ni kọ́wọn ọmọ màmá ṣe jọ ọ̀dọ̀ wòlíì tó múrúkọ màmá lọ àbọ̀dọ̀ babaláwo tó mú ọ ti sọ pé ah, màmá ò ní ṣàánú anybody mọ́ ìwọ nìkan ni oògùn ẹ bàjẹ́ o olórí burúkú ọmọ oògùn ẹ bàjẹ́ o gbogbo oògùn tó wá ṣe ń gbà tó wá nàìjíríà oògùn bàjẹ́ o. oògùn ti bàjẹ́ oògùn bàjẹ́ ẹlẹ́dàá ọ̀wọ́n tí màmá ń ṣoore fún kò ní jẹ́ kógun ẹ̀ ṣiṣẹ́ ó mọyì èèyàn tó lóun ọba ní màmá ẹ̀ yìí máa tọ́ṣà ayé ẹ̀ lẹ́yẹ kọ̀ọ̀kan lẹ́yẹ kọ̀ọ̀kan lẹ́yẹ kọ̀ọ̀kan lẹ́yẹ kọ̀ọ̀kan nígbà tí wọ́n wá mú fọ́tò màmú ní màmá tó mú lọ́sọ́dọ̀ wòlíì torí kọ́ bẹ́ẹ̀ di kándù mú lórí burúkú aláyé bàjẹ́ ọmọ àlè. olórí burúkú ni ó lóun òun wọdọ òun òun wọdọ gáàsì kí ni ìwé rẹ fẹ́ fi kún tó bá ń wo dọ̀kásì ó máa ń sunkún ni kò ń wo dọ̀kásì kẹ̀ ó máa ń sunkún ni olórí burúkú ẹ̀ máa ń sunkún ni ọmọ tí òmò ṣá ti ṣe á máa béèrè pé ẹ kí lẹ wí ẹ à ẹ má bínú ẹ màá tún ẹ ẹ fóònù mi ló ṣe ló ṣe mistake ẹ ló ṣe error ẹ tí bá ṣe tán ẹ màá tún bẹ̀ kọ ta ló ń ẹgbẹ́ kó ka mẹ́sẹ́ẹ̀jì ṣé dandan ni kò ká ni tó bá mọ̀ wò ìdẹ̀gbẹ́nu ẹ̀ dákẹ́ ṣé dandan ni kò ká mẹ́sẹ̀jì ni ṣé dandan ni kò ká mẹ́sẹ̀jì ẹ sàtà sàtà ẹ sàtà kọ́ mi sàtà sàtà kọ́ mi sàtà sàtà sí sàtà ṣé wọ́n tọ́ta ah sísá mi ẹ ṣe ah ẹ ṣe ẹ ṣe gan ni sísá mi ẹ sata, sata. Sata. sàtá sàtá sàtá ẹ sísá <laughs> mi ẹ ṣeun gan ni o sàtá <laughs> kìntìnà by force. ṣìnà by force ṣé dandan ló fi ń kàwé ni. dondokọ nìgbé dondokọ ó wá ń yẹ̀yà ara ẹni ó dà wọ́n ní ò lọ skul níṣẹ́ pé wọ́n ní bàbá ẹ̀ ò rántí rán ẹ lọ skul fine kò rún ẹ nìyẹn agogo ti yí kọjá yẹn ti kọjá nìyẹn ìwọ ló wá ń yẹ̀yà ara ẹ kára tó ń ṣe sàtàsàtà yẹn wàá kàn wò báyìí wàá dẹ̀ sọ jáde Yorùbá sàtà sàtà sàtà wá sọ rẹ̀ dọ̀ wọn ṣáínà sàtà sàtà tùtà tùtà sàtà sàtá ẹ màá yà á ti rẹ. kó jẹ́ pé ó fi kọ́ ọrùn wá bẹ̀ ẹ̀ ṣáà lè ojú tó ti mọ ní rí òrìṣà pé òun ò mọ̀yàn rí náà ẹ̀ kàn ní fi sí àwùjọ àwọn èèyàn gidi ni ẹ má jẹ́ kó jókòó síbi táwọn èèyàn gidi wà ẹ fi ààyè ẹ̀ síbi jẹnẹrétọ̀ ibẹ̀ ló máa jókòó sí torí ọmọ yẹn bóyá ń ṣe lọ́jọ́ kó lọ́jọ́ òun táwọn èèyàn gidi á bàbá ti jẹ́ o. kí máa ní pé ah, àlùjọ ò sọ fún yín ábà ah, ìbí máa ń sọ̀rọ̀ bí wòlíì ni mí o àfáà ni mí o tẹ̀báyà ti jẹ́ kó wá èyàn àfààyè síbi ẹgbẹ́ ṣíà ẹgbẹ́ síbi jẹnẹrétọ̀ ẹ má fi síbi ọ̀wọ́n jẹnẹrétọ̀ tí ò ń pariwo ibi tí jẹnẹrétọ̀ máa ti ń pariwo ẹnu ibi tí jẹnẹrétọ̀ yẹn gbogbo bisalẹ́sà yẹn ibẹ̀ ni kẹ́ fi sí. tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ fún ọ ok ẹ̀yin tún sọ pé ṣe irú ẹ̀ lọ wá ní pati ọ̀ a ní òkè hmm, nínú kó má lọ kó wá bẹ̀rẹ̀ sí ṣó prógrámù yẹn kó wá bẹ̀rẹ̀ sí máa wá bó máa parẹ́ bó máa pokùnso àbí kó tún já sórí social media ẹ mọ̀ pé wèrè gbóríṣiríṣi ń ṣe gbogbo àwọn tó ń ṣe kìnní yẹn lẹ́nu àrùn ọpọlọ wà lára ẹ̀ ok tó bá pé bíi kọ́ńtì gidi ló wà ní wọ́n máa ti detect pé ah ó yẹ kó máa fún nílò abẹ́rẹ́ tó ń fọ̀hún gbé pósí yẹn ẹ ò understand. ìyẹn ò máa kan ló àwa ah, tí ìyẹn bá wá fún bí ò wá fún wàhálà tọ̀wọ́n méjèèjì lè yẹn ò kan àwa ìyẹn ò kan àwa o mo fi mẹ́sẹ̀gì tẹ́ ẹ̀ ń kọ mo fi ń dá yín lóhùn ni o ìyẹn ò kan àwa yìí nǹkan tó béèrè fún òun lórí kó lawọ́ ẹ̀ kó fomi lò yín ò kan wà pàlàpàlà rádaràda rédèrèdè arájà ń kásá ìwọ́kọ̀lù ni màmá yìí ìwọ́kọ̀lù ni màmá olóòka ló gbòòkà ọwọ́ àwẹ̀ ti dòfìfò wọ́kọ́lù ni màmá yìí Kwame kíní yóò tọ́ sí ẹ adé ò tọ́ sọmọ ẹrú ẹ òun ọba ló ní adé ìdání ẹ wọ́n fẹ́ da ẹ̀mọ́ mọ̀tọ́ ni ìdá ẹ̀ ti padà péré ẹ̀ lẹ́rù. bẹ́ẹ̀ ni òṣì ó fẹ́ belong òun náà fẹ́ belong ni ìdání ìdá ó padà jẹ́wọ́ orúkọ tó ń pè dá irú ó padà jẹ́wọ́ ni gbogbo ẹ̀yin ìyá wa tẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ Àlùjọ FM Èkó ibẹ̀lẹ̀ wà tẹ́ ti ń gbọ́ wa bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí ẹ máa like page kẹ̀dẹ̀ máa follow follow and like ní kẹ́ so that ẹ máa lè turn notification tí a bá ń ṣe program ẹ lè máa mọ̀ pé a ti wà online ẹ tẹ méjèèjì yẹn like àti follow so that bá ti wà online ẹ lè tètè máa rí tẹ bá kàn follow tẹ ẹ like kò da ẹ tẹ méjèèjì bẹ́ẹ̀ ṣe ń wò mí lọ́wọ́lọ́wọ́ ẹ máa follow kẹ máa like ẹ máa follow kẹ máa like ẹ dẹ̀ bá wa ṣí ètò yìí dáadáa dáadáa ẹ jẹ́ kí ètò yìí rìn káàkiri kí ọ̀hún olórí burúkú sọ̀pọ́tà àwọn ọmọ rádaràda rédèrèdè játijàti jọ́nàjọ́nà rọ́hún kí wọ́n lè gbọ́ kí wọ́n lè gbọ́ ẹ jẹ́ kí ètò yìí rìn káàkiri ẹ mọ̀ pé new page ní page yìí bíbikíbi tẹ́ bá ti ń gbètò yìí bá jẹ́ ń ṣe lọ́wọ́ ni àbáṣetán lẹ̀ náǹfààní láti ń gbọ́ wa ẹ máa follow follow like follow follow like ṣé ìgbàgbé ṣòta ṣe tàbí fún èèyàn ní five thousand naira lórí péjì tó bá ti pé oṣù kan gẹ́gẹ́ a máa béèrè àwọn ìbéèrè kan tàbí máa fún àwọn èèyàn wa ní ẹ̀bùn ẹ̀bùn yẹn kò ṣe pé ẹ̀bùn ńlá kan owó káàdì náà ni ó ṣe mọ̀ pé ọlá ọlọ́run ọlá yín làwa náà fi ń mí àwa kàn ṣe kí ni àkànfin lè ṣe ìdáni irú ìyá wa tó kọ́ kọ́mẹ̀ntì lẹ́nu ìsìn wọ́n jẹ̀bùn káàdì five thousand ascendance náà àkáǹtì wọn ni nǹkan tágbára tí wá bá ká la máa sọ nǹkan tá a bá tó à ń sọ ọ́ torí èmọ̀ pálágbé là wa wọ́n ní ẹ à ń tọrọ ewé lórí social media ah, jọ o ṣé ẹ ti wá ní celebrity ni wà sọ̀rọ̀sọ̀rọ̀ ni wà alágbe ni wà àwọn olólùfẹ́ wa ló ń tún ayé wa ṣe ìwọ ọmọ àlè alákìísà rádaràda yìí ọmọ tí ò jẹ́ nǹkan nínú ayé ọmọ òṣì ọmọ òfò ọmọ àdánù ọmọ àbí ìpabẹ́ ọmọ àdójútì ni akóyà sí wàhálà akóbaba sí yọnu. Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.